الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ما بعد أدعى قسم الله ọba tó dákú tí kò ní kú adá ọpẹ́ fún Ọlọ́run ọba tá wípé kó ṣọwàdà sìkò yìí tó gbàdúrà wa adúpẹ́ fún Ọlọ́run ọba tó ṣe oore tí ò ṣe fi owó rà ó ṣe fún wa òun ni oore ìjẹ́ mùsùlùmí àpàdà sí ibú tí máa bá yẹn tí máa yọ̀yàn kó ní islam ọlọ́run ìjọba wa láéláé adúgbò fún ọlọ́run ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí tí rọmọdọ́nù tí wọ́n á dé tí ò já sọ wípé ìsọnù ni àwọn kan nílẹ̀ yorùbá wọ́n á ní ìsọnù ọgbọ̀n àwọ̀ báwọn ti máa ń wí nu ẹlẹ́mìíràn ní kí ni wọ́n máa fi ti parọ́ òun sí nígbà tóun ọ̀tẹ ọmọ ọlọ́run pa lẹ́nu ẹ̀ lọ́hùn-ún ẹ dákun sọ́lọ́ ń bímọ òbímọ òbímọ ẹnìkan òbí tí a ti gẹ ọlọ́run tọ́lọ́bá nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì tí ọlọ́wọ́ bá rán pẹ̀lú ẹ̀sìn àsìnlà ẹ̀sìn tí a máa fi ń sin ọlọ́run tí ó fi là láyé tí ó tún là láti àmà láyé yìí lẹ́yìn bá jẹ́ mùsùlùmí tó mójútó islam ló là yóò là ń bi àdádálẹ̀ yóò là ń bi ìròyìn burúkú yóò là níbi ìparun tó yóò là níbi ìyà àti iná ọlọ́run ọlọ́jà wà nínú ẹni tó yóò là o ìlànà fi ẹ̀sìn yìí ní ẹ̀sùn àṣìlá ẹ̀sìn míì tó bá ti yàtọ̀ sí lójú ẹni tó bá lóun bí ń jọ́sìn òní ńlá wọn ní ńlá nínú pààyàn kéke láyé wọn ní ńlá níbi ìyà ọlọ́run tó bá dàgbẹ̀ yà adúgbẹ́ pọ́lọ̀ kí á ti gẹ̀rẹ̀ pọ́lọ́ bá náà bí wáyé sọ́lá àríwá lè sọ́lá àwọn ará ilé àwọn sàhábà àti ogun mùsùlùmí tó ti lọ́jọ́ ọdẹ. lẹ́yìn náà ó fi àsìkò yìí kí àwọn tí wọ́n jẹ́ elétò yìí tí wọ́n ń ṣe sábàbí dáadáa fún wa ṣe gbé àwọn àfáà wá láti ààyè oríṣiríṣi láti wá máa bá wa sọ̀rọ̀ tí ó sọ wá mọ́ lọ àwọn ọ̀rọ̀ yóò dá wa padà kúrò níbi táǹfojú rí lásán yóò já mọ̀ pé àwọn kẹ́kẹ́ ń bẹ àbójú rí wọ́n sì tóbi ju táǹfojú rí lọ ọlọ́run bá àṣán wọn lẹ́sàn dáadáa gbogbo wọn pátápátá lẹ́yìn kíkí wọn àtọ́láwọn ni wọ́n ti sábà rí dídé bí ìwà ó sì gbogbo àwọn mọ̀ṣáyà tí wọ́n wà níkàlẹ̀ pàápàá jùlọ àbá tó ní ẹgbẹ́ mi yìí àwọn Yorùbá wọ́n lẹ́ni tí ọba mọ ọba àmọ́ ọ̀pọ̀ba ṣeré apá apá ni wọ́n ó sì fẹ́ràn ti kọ́ ọmọlẹ́kọ̀ọ́ dá ìràpá màá lè mú àbí ọlọ́run ọba tó láre ga àlékún dáadáa ọlọ́run ọba àṣepọ̀ àwọn mọ̀jùmọ̀dá àti ń tẹ́ḿbà dálà fi khidmatil ilmi pọ̀lọ́ṣìrì ọlọ́run ọ̀bọ̀ ọ̀sà. Tí ẹ̀ bá ti ń tọ ojú ọ̀nà yìí tí ò bá ti kúrò, dáadáa pọ̀ tí ó padà rí o, dáadáa ń bọ̀. Ọlọ́run ti jẹ́ kí sọ ìtọ́ ọ̀nà gbé ipò. Mo fi kí wọn, mo fi kí àwọn ọmọṣáyé kò wáyé kú náà, ọlọ́run bá fẹ́ lẹ́sìn dáadáa. Àti gbogbo àwọn àtàwà ń bí pátápátá, ọlọ́run sọ wọn lẹ́sìn dáadáa. Ìgbẹ́ ni wá sọ̀rọ̀ lórí ẹ̀, nǹkan tó tóbi ni, ó tóbi ju èmi tí mo fẹ́ sọ̀rọ̀. Torí wọ́n ní kí wọ́n tó àyà kan náà Al-Qur'an. Àyà tí ń sọ̀rọ̀ nípa nítúnṣe tí òun ló ṣú ọ̀dù láyé. Tí ẹni bá ti wà ní ayé, nǹkan àwọn apọ̀ òtí sì ń wá wa náà pọ̀. Ṣùgbọ́n kò sí ọ̀kan ní ètò ṣú ọ̀. Ṣé kẹ̀kẹ́ ń bẹ tó dájú fẹ́ni kẹ̀kẹ́ ìrọ̀rùn? Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti fi tó ní ṣe pẹ̀lú ilé ayé ẹwọ́ ẹni tí ń darí wa nàìjíríà ni ipò tó wà yẹn nínú àwọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ tí wọ́n yọjọ súnmọ́ra wọn dáadáa ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti pọ̀ ní sí wọ́n rò pé kò lè débẹ̀ ọ̀nà wo ni ó gbà àwọn haúsá ò lè ṣe báyìí àwọn kìnnìkan ò lè ṣe báyìí ṣùgbọ́n nígbà tó wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ó dé ìgbà yóò dé bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan jù lọ tó ń gán tó sẹ́yìn wọn ọ̀kan náà ní bá dúọ́lá táṣì máa wò ǹjẹ́ lè jẹ́ mọ̀ yìí pé bàbá kan bẹ nìbàdàn tó lágbára dáadáa ó ní adúọ́lá spend four billion forty jàre forty billion ó lè gbọ́n fẹ́ ju president ẹ̀wọ̀n forty billion nineteen ninety three ẹ̀dá kò kí ni wọ́ọ̀tì forty billion yẹn máa jẹ́ sùn ṣùgbọ́n tó dé bẹ́ẹ̀ ìbílẹ̀. Bí o ṣe ní owó tí ó ṣe pàtàkì tó, tí ó lé nǹkan tó ń kó ṣúná fún táyé dìbò fún kí wọ́n ló dé bẹ́ẹ̀, ọlọ́run bá ní kò ní dé bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ lónìí, ó bọ̀ náà o, tóró ló ṣọ́ọ̀dù. Àlùmọ́ọ́tù bá bùn wà kó lóyún, náà sì dáa fi

ṣe bá fẹ́ lọ báwọn èèyàn sọ̀rọ̀ ṣe bá pìrìpìà láì tí ìmọ̀ ibi tẹ́ ń lọ àti pìrìpìà máa ń le torí àwọ̀ àlùmọ̀kọ́ ọ̀tọ̀bù náà. ọjà ẹja máa lọ bí àyà ẹbá ń ká àyà ọ̀nà tàbí ọ̀bá ń ká. كل نفس عن قول الموت وإنما توفون أجورهم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور Ṣẹ̀rí ìrọ̀ǹdà mi tẹ́lẹ̀ ní pé àyè ó dà wá dáadáa pẹ̀lú gàbá Bùdà Òdù sọ fún mi. Ó ti ní àwọn abìkan tá a gbọ́dọ̀ mọ́ tọ́ọ̀tì. Ṣùgbọ́n àwọn ọ̀bẹ̀yìn ò sí tọ́ọ̀tì. Tá a tó bẹ̀ ká lábẹ́ ka ìdáǹtọ́ lára ẹ̀ ní. <laughs> Àkọ́kọ́ sí. Àbá àgá ti sọ pé, ah, tí ayé sì gbà wá láti ka ilé ìbáyìí àbáṣọ bẹ́ẹ̀ fún un láta ń bọ̀lá ṣùgbọ́n àyà yìí ní kàmọ sí àwọn nǹkan kan bẹ̀ lásán sábà láfẹ́ nara láti ṣètàn sí ìwò tí ẹ ká ṣe wọlọ́yà nira yẹn torí bá a ṣe wà yìí àsìkò ti kó wa pàpà mọ́ra gbogbo ń tá a ní láti fi sọ̀rọ̀ ní ṣùgbọ́n kẹ́tìmì ọgọ́mọ́tò rẹ̀ ìyá ò ní jẹ́ kí n rí àlàyé yẹn ṣe bí mo ti fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n ti pọ̀ ní tán nínú gbà oṣù táwa mọ̀rẹ̀ táwa mọ̀rẹ̀ ilé ìtàbí pa ọmọ lára ń bẹ̀ ẹni tí tẹ̀síìrù wájì lónìí nù ọlọ́run ọba tó láàrẹ́ ga oníkólù náà fún gbogbo òun ni kó lù tá a bá ti rí kó lò ń tọ́ka sí wípé gbogbo ṣùgbọ́n gbogbo rẹ̀ náà ò túmọ̀ sí wípé nǹkan ò lè yọ ọ́ lẹ̀mẹ́ ẹ mà bóyá agbọ́n tí mo sọ yẹn yé gbogbo òun ní jẹ́ kó lò ṣùgbọ́n gbogbo yẹn náà ò túmọ̀ sí wípé a lè yọ kúrò náà. Nah, then

ọlọ́run wá ní kó nàná fi ń gbogbo ẹ̀mí gbogbo abẹ̀mí tí bá ti ní abẹ̀mí mo ti tú ara mọ̀ ìmọ̀bọ́yà ọ̀rọ̀ mi ní yé wa kó nàná fi ń gbogbo ẹ̀mí kó nàná fi gbogbo abẹ̀mí ń tá sọ yẹn ká tó tẹ̀síwájú àwọn nǹkan kan ò wọbẹ̀ pọ̀ wọ́n kéré àwọn tí ọ̀wọ́ ọbẹ̀ yẹn a máa gbọ́ ọjọ́ míì nílò náà fi ń gbogbo ẹ̀mí nílò náà fi ń gbogbo abẹ̀mí dá ikọ́ tó lè máa wò. Gbogbo náà fi ń dá ikọ́ tó lè máa wò ọlọ́run ní gbogbo ẹ̀mí gbogbo abẹ̀mí ní ọ̀tọ̀ ikú wò ẹ̀dá kò ní bàbá tá à ń bẹ̀ ń bì ṣé ikú jó ń jẹ kí là máa tọ́ wò kí là máa tọ́ wò kí là máa tì oúnjẹ ni àbí nǹkan múmu ọlọ́run wá ní á ikú. wọ́n kọ́ nìdí ká mọ ìtumọ̀ kama mọ ìdí tó fi láti ìsì ẹ̀ bákan náà káti ẹ̀mọ kí ní ń jẹ́kú tó ìlà bá ń sọ pé ikú àwọn èèyàn máa ti ń jẹ́ bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ máa ni tiẹ̀ ti tán. ti gbọ́dọ̀ àbá àjọ rí. ọjà ikú lè rí ẹ̀ṣẹ̀ àwọn àtàwọn ní máa ń sọ ìṣọ̀rọ̀ mùsùlùmí àwọn kristian ní máa bẹ́ẹ̀ gbogbo yorùbá nù ṣùgbọ́n tọ́lá ọkọ tí wọ́n kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yorùbá ni ẹni tó bá ti kú ní tiẹ̀ ti tán. ìjẹ́ yìí jẹ́ mà ọlọ́run jẹ́ rántí tí a bá fẹ́ parí tẹ̀sí òye tá a bá fẹ́ kú tán a lè mọ́ kú tán ẹjọ́ ń gbé wá wà torí kẹ́lẹ́ mọ́ ọ̀gá ayé rògùn kú bí lónìí ìyẹn wà tí wọ́n ti káyé tá a bá ti sọ̀rọ̀ náà ní kú á kú ọlọ́mọdé ọ̀yá ni ẹjọ́ mi wá gùn lórí dáadáa ó sì gbà lọ́wọ́ wa níbẹ̀ sùn. kólò náà fi ra ikọ́ tó lè máa ń tù èdè tí mo fi ní ẹ̀ka mọ̀ tó máa lè máa ń tù ó ní kí àlè máa ń tù yẹn sí fàánù tí wọ́n bá ní sífà ní ìròyìn tá a bá ní máàtà ìtumọ̀ rẹ̀ ní pé tí ń jẹ́ ikú ṣẹlẹ̀ sífà ní tí wọ́n pa jàrásà ní bá ti wáyé sífà ní jùlúùsù ìjókòó ìròyìn kan ní pẹ̀lú kí kìí ṣe gbẹ̀ntọ́lọ̀ ń dá ló lè òun ò ní ìròyìn ìròyìn jẹ́ tí àjọ mìíràn tàbá wá ní máàtà náà sífà ní tí ó sífà mọ́ọ̀tù yẹn tí wùjù díyà ni àbí àdàníyà ní tí mọ̀ lọ́nà tó yẹ ká mọ̀ tó mọ̀ àìmọ̀ tí bá tó wá níbẹ̀ yẹn ni mo fẹ́ sọ́kùn rẹ̀ lọ ọ̀nà tó lè jìn ṣùgbọ́n ká mọ̀ pé ara nǹkan tó yẹ á mọ̀ ni o sífà ni kú tí sífà wùjù díyà ni. àbí sífà àdàmíyà ìtumọ̀ rẹ̀ ní kí ṣe ẹni tó bá ti kú tán lóòótọ́ àbọ́pààrọ̀ ọ̀ṣẹ̀ ní ìmọ̀ ya tí mo sọ yẹn oye wa tí ẹni tó kú sókè lọ́dún yẹn àbí ìṣì ń gbogbo abẹ̀mí mi ikọ́tù lè márùn-ún gbogbo wọn ni ó tọ̀ kú wò pípé ìsọ̀bẹ̀ kìí oúnjẹ wọn ni wọ́n tọ́bẹ̀ ni bá mi tí ìṣe oúnjẹ yẹn náà sódù ọlọ́run wá ní ikú àsọ̀wò àwọn wọ́n nídìí tọ́lọ́wọ́ bá fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni wípé tí a bá tọ́wò ẹ máa gbọ́rọ̀ Yorùbá mi o Yorùbá ní ojú wọ́n ni a fi mọ ọbẹ̀ tó ní magí tí ó bẹ̀rẹ̀ àríbẹ̀ ojú kọ́ la fi mọ ọbẹ̀ tó ní magí ọbẹ̀ ó du epo tó jú báyìí ó ṣe règérègé ó sì tẹ́ lẹ́nu ju kàmí lọ ó gbàgbé fi yọ̀ sí. ọbẹ̀ yìí ni wàá mo ti gbàgbé ojúkọ̀ ṣùgbọ́n ìjẹ́ yín mọ̀ yí pé tá bá rí ọbẹ̀ á ọbẹ̀ mọ̀ tí ó náà ẹ̀fẹ̀ kan tí wọ́n bá ní kí ló wà ní yẹn tí wọ́n mọ́lẹ̀ àbáyà ọbẹ̀ tí a ti wà nínú ọbẹ̀ yẹn àbá àti ìmọ̀ tẹ́ ẹ̀ bá ti tẹ̀lé ní ẹ̀nìjọ rọrùn fún mi láti dé ibi nínú òde ibi tí mò ń lọ tẹ́ ẹ bá jẹ́ ọbẹ̀ sínú pọ́ọ̀tù kí ń sọ kútù wọ̀wọ̀wọ̀wọ̀wọ̀ tí àwọn ní kí ń bẹ́ẹ̀ ń wọ́n ní ọbẹ̀ ní tí a ti màkọ́bẹ̀ ń bẹ́ẹ̀ ń bẹ̀ àbá mi ẹja mi lọ́rùn a ti máa bá mà ẹ ṣeun nígbà táwa ti ọbẹ̀ náà táwa bù ú sábọ́ tí a ti rí ọbẹ̀ náà bá àti ìrí ọlọ́run ṣe ṣùgbọ́n sáà ní sọmọ yọ́bẹ̀ ń gàdí òtù àlìkọ́ ilé nínú Al-Kùránì ẹ máa rí àlàyé rẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ìjàkà ń bẹ ìjà bẹ ìjà bẹ ìjà yẹ̀kínù làmàdájú èèyàn máa ní máa àmàdájú tí ò ní rí òkodoro àmàdájú tí kò ní mọ pàápàá àmàdájú tí a ń tẹ̀lé lọ. mo fẹ́ tí ká jọ ìbẹ̀rẹ̀ lórí o ṣe rí nígbà tí a mà pọ́bẹ̀ ní bẹ nínú pọ́ọ̀sì ibi ń ṣẹlẹ̀ báyẹn ni pé ilmu lìyàkẹ́ ìrìtì lọ́dọ̀ wa tọ́lọ́ lè gbómi náà lọ́wọ́ àná. ìgbà tí wọ́n bù ú sábọ́ sáàrùn wò ó àìlù lìyàkẹ́ ìrìtì wa àti rí ọbẹ̀. ìgbà bá látó ní síbẹ̀ ni kọ́ ẹ dákun níjọ́ tí a ti jáyé kọ́ láti

nínú òkú. ọlọ́run abẹ́gbẹ́ yọ ayé pé ìmọ̀ wa nípa yóò gbèdé àkùnrin ẹ̀fẹ́. ilé jẹ́ kí ọbẹ̀ tó dùn ọbẹ̀ tó ti kan ọbẹ̀ tí ò ní magí eléyìí tí ò ní yọ̀ ewúro tí ò gbó dáadáa tí kì kúrò ó dìgbà kíyàn tó máa ti ń jẹ́ ikú ó ti lẹ́bìrì kí ànábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbàtí kú dé ìtànà jẹ́kù gbàtí nira pọ̀ ó ní inna lil mawti lásàkàrọ̀ inna lil mawti lásàkàrọ̀ ikú ní ìmúrira wàhálà ń bẹ́ bí kẹ́bí fẹ́ bọ́ lára ànábì tí ànábì bá sọ wọ́n ti sọ̀lọ̀ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan oní ọ̀tọ̀ ikú wò ikú òṣèlẹ̀ sí lọ́wọ́ a mọ pàápàá tí ń jẹ́ kú yàtọ̀ sí tí ń gbọ́ yàtọ̀ sí tí ń rí òṣèlẹ̀ tí ò ní. láti ní ẹ̀rí àyà yìí bí mo ti káwọn ẹ̀ẹ̀mẹ́ta bá ń lọ́wọ́ àná àlùkò kó lóná sí ń dá ikọ́ tó lọ́ọ́ tá lè mọ̀rọ́ nù. كل نفس ذائقة الموت أنبياء فنبلوكم بالشر والخير كل نفس ذائقة الموت عنكبوت ẹtọwò ẹtọwò ẹtọwò lọlọmọ bá rí pí ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwọn àyà ẹkù ẹkù ní ọsẹ kà ìyá ìyá pọ ìyẹn ń bẹ̀rẹ̀ ọsẹ kà orí kò sí ọsẹ kà nù kọ àn bọ àwọn náà ń bẹ̀rẹ̀ tí nǹkan bá pọ̀ ní Yorùbá máa ń ní ọsẹ kà ẹ̀sẹ̀ pé kò túmọ̀ sí pé àlè kà á ìwọ́n ni ọkọ̀ kò ṣe kà ó ṣe kà táà ń tẹ̀lé ọlá ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan òun yóò sọ̀kù kò sí ẹni tí ò ní kú tí èèyàn bá sá láti ibi tó bá lòun sá lọ kúkú ikú náà ni ó tún bá pàdé ẹ gbọ́ mi ẹ gbọ́ mi yé ẹ jẹun fún alákòójú ẹ̀kan tó dáa kí n tó tẹ̀síwájú. ẹnìkan ń bẹ nínú àwọn ànábì ọlọ́run tí a ń pè ní ànábì wa Sùláímán tá a máa bá mọ́ tá a mọ́ Sùláímán àbá àmọ́ nílò ọkọ̀ bàbá rẹ̀ Dàwúd ẹ̀sìn púpọ̀ Sùláímán ọmọ Dàwúd ọba ni. ṣe a mọ́rú àwọn àrà tọ́lọ̀ ń dákú ọlọ́run dá ọba gba ìjọba atọla àti àti gbogbo ẹ̀ tọ́lọ̀ fún ọlọ́run dà lọ́wọ́ ẹ̀ ìgbà ọlọ́run ọba wa gba gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ̀ tán ọwọ́ máa ìwọ náà ló ń di gbogbo ẹ̀ ọlọ́run tún wá dá gbogbo ẹ̀ tó wá ń padà wá rí ọlá yóò mọ̀ tí mo ọlá àbí onímọ̀ rẹ̀. àwọn ọ̀nà bí hábìlì múlìkà lẹ́yà ilẹ̀ àhàdí ní ní ọlọ́run ìjọba tó bẹ́ fún mi báyìí ọlá tó bẹ́ fún mi báyìí mẹ́jẹ nìkan mọ́lẹ́yìn. ìnáka àǹtà ìwà ha ìwọ ọlọ́run tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ọlọ́run ti dà náà làwọn rọ̀ọ́ àǹháyì tó àṣọ ọ̀rọ̀ ọlọ́run nígbà tó lòun fẹ́ bẹ́ẹ̀ àwọn wá ṣe bẹ́ẹ̀. àlẹ́bí kan fá àbò ẹ̀ pé irú ọlá àṣùlẹ̀ mọ́ ìlú kò nílùú lẹ́yìn sọlọ́lá rẹ̀. ẹ wò ó ọlọ́run ní gbogbo ń wò ha wà ha ìrìn àjò ó rìn àárọ̀ ọjọ́ kan ní Suleiman ló fi látẹ́gùn wọn rẹ̀. ìrìn àjò tẹ́rìn lóṣù kan ìrọ̀lẹ́ ọjọ́ kẹpẹrẹ Suleiman ló fi látẹ́gùn ọba kẹ débi wípé ó ní wàmí náà ṣe ya fíìnì máa ń yàgò sónà làhú tí bá ní ìdí nǹkan nísàlẹ̀ odò àwọn ọlọ́ba mọ́ wa ó wá ń já àrà tó. Tí ọmọ tí táwà ọba ju ohun sábà kọbẹ̀ àgbàlébìrà ní àwọn àjànú ní orogún fún. Agbára àlejànú sì ní kìí ṣe agbára ọmọ ẹ̀dẹ́ yẹn, ó jura wọn lọ́pọ̀. Ẹ̀bùn ọ̀rọ̀ sísọ ọlọ́run fún àjò wọn lọ. Ṣé wá rí ànábì wa Sùlẹ̀mánù alayhi salatu wa salam ń bẹ láàfin rẹ̀ lọ́jọ́. Àwọn ẹmẹ̀wà bá ti jókòó iná wọn ti jókòó lẹ́nì kan bá ń wọlé bọ̀. bẹ́ẹ̀ni ẹ ti ń wọlé bọ̀ tó súnmọ́ ààfin tí ń súnmọ́ ibi tí ṣùgbọ́n mọ̀ lọ́wọ́ tó bá rí ẹnìkan wọ́n ò kíra ó bá tẹ̀jú mẹ́ni yẹn bí ṣe ń bọ̀ ń tẹ̀jú mọ́ bí ṣe ń bọ̀ ń tẹ̀jú mọ́ kò sá tìjú lára rẹ̀ tẹ̀ mọ̀ pé bá a ṣe pọ̀ tó yìí tẹ́nì kan á máa bọ̀ láti ibẹ̀ kọ́ wá tẹjú mẹ́nìkan lọ wa tẹ́yìn ọmọ òwe kí ló dé ṣé ìwé wo bẹ́ẹ̀ àbí òní wo bẹ́ẹ̀ yẹn lè dé síjú lára mi rà kí ló wá dé ń sáwọn kò síjú lára ẹ̀ ẹ̀yìn ẹ̀ wá ń bi anábì wa Sulaimanu alayhi salatu wa salam lẹ́lẹ́ ẹni tí ń bọ̀ yìí kò síjú lára mi bóyá ìjẹ́ ti jẹ́ tó wáyé pé àti pọ̀ tó èmi Ah, Sùlẹ́mọ̀n yẹn mọ́ dà lọ mọ̀lẹ́kà kú ni ah, mọ̀lẹ́kà kú èmi ní wá ń wò mọ̀lẹ́kà kú tí wọ́n pààyàn wọ́n níbẹ̀ ni mọ̀lẹ́kà kú wá ń wò èmi láàrin lójú èèyàn ṣé òtún ti ń gba mọ̀lẹ́kà kú náà lálejò láàfin yóò lágbára báyẹn o yàtọ̀ Sùlẹ́mọ̀n mo fẹ́ kú òbí bí kí ń wò mí ó kàn ọ̀balẹ̀ nígbà tó ti wáyà sí mi pé mọ̀lẹ́yìnká kú ni dáàbò mo fẹ́ tíráfù mo fẹ́ kú olú ìpátápátá. Ànábì Sulaiman alayhi salatu ó ní ibo ló fẹ́ lọ. Ní àpèjúwe àpèjúwe ni ó lóun fẹ́ lọ Abidjan. Kẹsì Abidjan bí tó dáàkọ̀ o, mo fẹ́ fi distance yẹn kálíbà understand tàbí kó lóun fẹ́ lọ Cameroon. Àwọn fẹ́ lọ Ghana kí a gbé kọ́ńtì tó kọ́ńtì inú ó lọ fẹ́ lọ lùbọ̀ ní ìlànà àwọn ìrìnkò sí wàhálà ó ní atẹ́gùn bí lọ àṣẹ ní ọ̀pá àṣẹ tọ́lọ̀ ń fún un atẹ́gùn bá ru ẹni yẹn lọ. ìgbà tátẹ́gùn ó lọ tán tí màláìka kó wá súnmọ́ anábìwá Sùlẹ́mánù tí wọ́n kíra wọn anábìwá Sùlẹ́mánù alayhi salatu wa sallam ó ní òkè ilé àlejò mi lọ kí ló dé kí ló wọ́n rẹ̀ yàrá jù máa fún ọ̀gbẹ́ ìlú akọ̀ ní olùkọ́ náà níwọ̀n lájú ojú jẹ́ rùbá. kí ni ìhòmà tó yà mí lẹ́nu Sùlẹ́mọ̀n ní pé nínú ẹni tọ́lọ́ wọn bá ní gbẹ̀mí ẹ̀ lónìí lọ́wà. ó wà pé òní ló kù ṣùgbọ́n ní àkọọ́lẹ̀ tọ́lọ́ ti hàn mí adé ìjà lọ́wà tó ló sí bí mo ṣe wá rí ń bì mo rìn sí bí ìlẹ́nu yóò ṣe dábùdà ọlọ́kọ́lọ́ òṣìṣẹ́ sọ nǹkan kọ́ mẹ́rin gbé ìrìn àjò abíjẹ sí bí nígbà náà bí bá ń rìn láàrin ọjọ́ mẹ́ta kò lé síbẹ̀ fọlọ́sù lónìí ni ó ti ní táìmù mo ti gba táìmù rẹ̀ mo wá wò bí wíwo tí mo ń wo yẹn ní yà mí lẹ́nu tí mo tó wò pé à ah, ẹni ọlọ́run sọ náà rèé àníbọ̀rọ̀ sùlẹ̀mọ́nà aléyìn sọ̀rọ̀dọ̀tọ̀ ó ní lọ bá ó ti débẹ̀ ó lọ lọ fún ẹbá ń kí á yà wọn ẹbá ń kí á yà wọn. ipò òfin sáfù o àwọn èèyàn bẹ́ sáfù fún wẹ́lẹ́ lómi àríkù yẹn ìgbòdó rẹ̀ rí yóò forí dákù. àpẹta mọ́jà rí kan òkè gbẹ́ mo ti dáhùn èèyàn bẹ̀rẹ̀ ṣe tán láti dènà mọ́kú tí wọ́n ń kó àbí wọ́n mọ́kú. ẹ dáhùn àkọ́kù eléyìí náà kù ẹ dáhùn kí lọ sá fún kí lọ sá fún ètò. àyìnàmá dàgbùnú ìdẹ̀rí kúmú ni mo ń. ọlọ́run ní gbogbo ọdún kí ibi tẹ́ ẹ bá wà. ibi ẹ̀rí kẹ́ ẹ wà ìfọ̀ bàyìn rẹ̀ kódà kẹ́ ẹ lọ wọ kí wọ́n ní mọ́tò kan bulletproof kílé náà tó jẹ́ bulletproof wọ́n jẹ́ kìíní kan proof anything tó bá lè proof kò lè jẹ́ ikú proof kò lè jẹ́ ikú proof ọ̀rọ̀ tó kọ́ lẹ́rìí. mo rò pa àjọ mi lọ́la wọn bá fi ní gbogbo ẹ̀mí ní ọ̀tọ̀ kí ṣe gbogbo ẹ̀mí ní ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ kí ṣe gbogbo ẹ̀mí ní òòrì rárá gbogbo ẹ̀mí ní ọ̀tọ̀ wò. aka agbonye bari ka akọkọ gba ifu herdsmen makodili al'afu taa ba ma paa ku anyị ni ma nwa ntaafi de na aku ti o so wadolori bu alpia a gbara gbara egbekegbe tojo bo ile ya n se tori ikini naa ni o fekwu wọ́n jágbẹ́rẹ́ síbí wọ́n jágbẹ́rẹ́ sọ́rùn wọ́n gbé nǹkan kọ́rùn ẹlòmí ọ̀tún fi gírèdì dágbẹ́rẹ́ mọ́ àáké wọ́n ń lò lórí kí ni gbogbo ẹ̀wọ̀n ọ̀fẹ́ kú. ẹ̀lùmọ́ tó bá bọ́ wàkó lónà sí ìdáàkìlò Ẹnu ọ̀nà ibi tí wọ́n bí ẹnìkan dáa kó pera rẹ̀ léèyàn kó lòun ní ìgbà kọjá fún lọ́nà. Ẹwà já máa wò bí wọ́n bá ní púpọ̀ ẹ̀ká nígbà Muhammad kú. Ṣùlẹ̀bọ́nì kan wá sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sáà mọ́ bó ti kú. Allahu Akbar. Ó náà máa kú.

àǹfààní kámọ̀ pàápù ààtọ̀ ìkúwò onítọ́nà tẹ̀tẹ̀ kan nù. Téèyàn bá ń bẹ láyé bó bá ṣe dáadáa yóò rí dáadáa. Sáàjọ́ tí mo tọ́ ń sùn. Téèyàn bá ń bẹ láyé bó bá ṣe rere yóò rí rere kódà kọ́ mọ̀jẹ̀ mùsùlùmí. Téèyàn bá ń ṣe aburú yọ̀ọ̀rọ̀ aburú ọba àjẹ́ mùsùlùmí ọba àmọ́jẹ́ mùsùlùmí ṣùgbọ́n rí àti dáadáa tí ń bẹ nínú tẹ́yàn bá ṣe àbí aburú rẹ̀ kò ní tí tí ọ̀bá dàgbé àwọn. ìmọ̀ bóyá gbọ́n nǹkan tí mo sọ yìí ló fi níwà yìí nà máa tún wà páwọn náà. ẹ gbà pé gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ṣe nígbà tẹ́ ẹ ń bẹ láyé kíkú tó dé ẹ̀san rẹ̀ ó pé tó má dàgbé àwọn. kì í ṣe pé ẹ̀ ní gbẹ̀san rẹ̀ náà láyé ẹ máa gbẹ̀san láyé ẹ̀san fẹ́lẹ́fẹ́lẹ́ ṣùgbọ́n ẹ̀san tẹ́ ẹ ṣe pé yóò pé ó dàgbé àmà ọlọ́run ò ṣe wá lẹ́ni tí ó mọ̀ ṣe dáadáa o ràn wá lọ́wọ́ torí a tún máa bẹ́yìn a tún máa tẹ ìrànlọ́wọ́ rẹ̀ ní tálẹ̀ ní dáadáa sí ó ní àwọn nǹkan kan tó yẹ ká sọ láwọn ibi tá a dé yìí ààyè ò ní jẹ́ àyè yìí jẹ́ ṣùgbọ́n mo sáfẹ́ sún tẹ́lifíṣù táfi tẹ́lifíṣù náà ni o ṣùgbọ́n àlè fún àyà yìí lẹ́tọ̀ rẹ̀ pẹ̀lú àsìkò yìí láyéláyé ọ̀tún ìgbà ṣe bí ẹ̀mẹ́ ẹ̀rọ a máa wọ lọ́hún ó nípa máa ń zíhà áánì náà rì. Tọ́mọ̀ ń zíhà áánì النار وأغلقنا الجنة رحمة ẹ dákun ó yẹ ká gbọ́ bẹ̀rẹ̀ yìí dáadáa mo sì fẹ́ járí nǹkan mú lọlé àwọn eléyìí tí mo rí ní àwọn fẹ́ járí mú lọlé bóyá ń fún alẹ́ bùn kan tó àdúrà fẹ́ parí báà mọ̀ pé arí lè mú kó bí lò ọlọ́run ní mọ́ ń zù á ní náírì ẹmọ̀ ya mi dáa jọjọ ń bẹ ń bí tá a fẹ́ wà àlìjánà ẹ̀ dáhùn ṣé a fẹ́ wà àlìjánà ṣé a fẹ́ wà àlìjánà ọlọ́run jẹ́ ayọ̀ tó o bá fẹ́ wọ̀ máa dọ̀wọ̀ ọlọ́run ní ẹyin tá a bá tì lọ́pàpàá tí ìjùmọ̀ tẹ́ tìyàn lọ́pàpàá tipátipá yorùbá jìnnì bàbá ọwọ́ ní òní bàdà lórí pé gbogbo yorùbá mi yẹn lẹ́ ń gíráàbù ìgbàtórí àwọn yorùbá ọ̀dọ́ wa lẹ́nu mọ̀ ń sọ mo dẹ̀ kí ẹ̀ ń gíláàbù ẹ̀ nínú méjì tí wọ́n máa láwọn tó tó dáadáa wa wọ́n ti ń kìyà lọ́pọ̀pọ̀ eléyìí mọ̀ tí mo rẹ̀ rí ẹni abá tì ń tipátipá kúrò níbi iná ṣé ẹ rí tí a bá fi ipá múyàn iná lọ̀rọ̀ èèyàn jà sí ọ̀rọ̀ ńlá ni kí ló fà á fẹ́rin tá à ń pè ní iná ọ̀sùn ìtọ́rọ kiri ká rẹ̀ báyìí gbogbo tá nífẹ̀ẹ́ adùn adùn lọ́rọ̀ kiri ká ná. ẹni tá a bá wá fọ́ọ̀sì tá a ti kúrò níbi adùn kó má bà ṣé ọmọ tá ń ṣe náà tá a bẹ́ẹ̀ ó máa ẹ́ ni mo fi ní àwọn kan sọ wípé ìsọnù ọgbọ̀n àwẹ̀. lẹ́ẹ̀bù yìí tó bí àwẹ̀ ṣe ń bẹ́ ń ta kí wọ́n ní aṣọ ṣàìtọ́ọ̀nù mọ́lẹ̀ ṣàìtọ́ọ̀nù tẹ̀lé ní ìjókòó tì í ṣe mọ̀ títí ó sì ń ṣe jìnnájì ó sì ń gbàgbé fòdì. bẹ́ẹ̀ ni àdúrà kọ́ ẹlòmíràn tó wá máa tanra rẹ̀ yóò lòun ń tàn wá. Ah! ọ̀rọ̀ ní ìlágbára lókòtò jẹun tán ni o níta àwọn èèyàn lójú ara rẹ̀ òun ń tiẹ̀ wọ́n zùhà rẹ̀ kó ń bi iná nù àti àti múfù kó ń bi iná àti èèyàn gbaná mara ebi iná jẹ́ èèyàn bí iná nì bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ fọ́ bẹ́ẹ̀ àbá lè mú mọ́ra tó pa rẹ mọ́ tó ọ̀jẹ́ tẹ́ ò mú máa dúpẹ́ pé ń sún ọmọ kó ìṣòro rẹ̀. Tọ́lá ní fàmọ́ ń gbé ìhà á ní náàrí. Fàmọ́ ń gbọ́ sí àárín náàrí wà òyìn ìlànà ìgbà tí bàbá kọ́ lè máa. Èyíká pọ̀ láyé tá ń rò sí èrè tá rò fà àwa rò pé èrè ni wà láì fi ṣe gbogbo èrè téèyàn bá jẹ sọ́rọ̀ èèyàn bá já síná ni. ọlọ́run ní kọ́dí fáázà pàkọ́dí fáázà pẹ̀lú ni ní ti pàápàá ó ti jèrè tálẹ́ńtọ̀ ọlọ́run ní ẹni abá sì kú òbí iná ara rẹ̀ àwọn adùn tí tí ó ṣàgbèrè tí ó mutí tí ó parọ́ tí ó lu jìbì tí ó bá tọmọ láti jìjẹ́ tí ń ṣe ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ wà wùdí ẹ̀kílà lè já nẹ́ta tó wà rà lè já nàwọ̀ fàkọ́jẹ́ fàáza ìyẹn ló jèrè. ara àǹfààní tí rọmọdọ́ọ̀dù fẹ́ ṣe fún wa nìyẹn lóbi mu wá rí pé ebi ń pa wá àbí ọmọ pa wá àmú mára àbí ọwà máa mú mára. tí ọba bẹ jèrè gbogbo àwọn adùn tí kó bá àyàn tètè tú bá kò mẹ. wọ́n ní pé o tú bá o tú bá ọ padà kú náà. Yorùbá gbọ́ mi ní bóyá ọjàwọ́ àbọ̀ ọjàwọ́ ikú ọjàwọ́ rẹ̀. قلوبنا قبورنا تبنا ونحن ما تبنا يا ليتنا تبنا من قبل أن تبنا قبورنا تبنا إيه ونحن لا ونحن ما تبنا فنحن ما تبنا يا ليتنا تبنا يا ليتنا تبنا من قبل أن تبنا Ẹ̀rí ẹ̀bùn yẹn mú mú wá fún wa ní gbogbo àmọ́fẹ́ já mú lọlé, ẹjá àjọsọ wípé kò bóòrùn náà túbẹ́ náà. Kò bóòrùn náà túbẹ́ náà. ونحن ما تبنا ونحن ما تبنا يا ليتنا تبنا يا ليتنا تبنا من قبل أن تبنا من قبل أن تبنا قبورنا تبنا قبورنا تبنا ونحن ما تبنا ونحن ما تبنا يا ليتنا تبنا يا ليتنا تبنا من قبل أن تبنا من قبل أن تبنا tó bá ti rẹni bá ní kàyíkì fún lẹ́bùn وبرنا تبنا ونحن ما تبنا يا ليتنا تبنا من قبل أن تبنا يا بوي وما تبنا يا ليتنا تبنا من قبل أن تبنا قبورنا تبنا ونحن عاقبنا يا ليتنا Ẹ bá kùtà ní ọba ń kà á lẹ́gbẹ̀ẹ́ ní. Ẹni tó bá ti kà 1,000 ní. Wàlá ẹni tó bá ti kà 1,000 ní. Sáré ọ̀pọ̀ kà ń ké sẹ́yìn àwọn ọmọ. Ẹ̀dà ọ̀yá. Hmm. Jazakallah khairan ẹ̀wà gbà gbígbẹ́ má ti kàrí gbówó ìní fún ìgbàlá. Nípa nìka, tó ilé ká wákà. ń gẹ̀ẹ́jì, ẹjọ́ fún náà yà fọ́ onígbò. Bọ́ọ̀bọ̀. ẹjá jẹ́ ti àbọ̀ ní ìgò yẹn ara ah, ọ̀ ibi tó tẹ̀sí kọ́kọ́ bẹ̀rẹ̀ gan-an já tún ní já jẹjọ mọ̀lọ̀ mọ̀lọ̀ òfóònù náà tó bí náà ọ̀yà sọ bẹ́ẹ̀ wà náà hẹnu máa tó bí náà yàrá náà tó bí náà. من قبل أن تبلى ẹ̀dá ọ̀sọ̀rọ̀ àwọn bàbá yẹn lẹ̀ ọ̀yá wí. rárá gbogbo ìmú náà ẹjọ́ ẹjọ́ وتتكبرون كبرا ونحن ما كبرا يا ليتنا كبرا من قبل أن تبنا يا بنت ونحن ما كبرا يا ليتنا كبرا Àǹkàrà wa jẹ, kòbọ́rò náà tún bí náà, èyí ò dé tẹ́mọ́ni tí wọ́n gbókù dé tẹ́mọ́ni tí jẹ́ bí ń jẹ́ sàárè kalẹ̀. Wọ́n ti jẹ́ sàárè kalẹ̀ lè wá, wà náà nù máa tún bí ọ̀pọ̀lọpọ̀ wò sí tí ó bá dìbì ìwà burúkú tí ń wù. Wọ́n ma sàárè fún wa, àwa ò jáwọ́. Tọmọdọ́nù tún dé, ò jáwọ́. Ramadan tún gbé àwọn èèyàn tó ń lọ mọ́ṣáláṣí wọn tó rí ọwọ́ ń bẹ̀. Ẹ̀bùn tí mo rẹ́gbẹ̀ onímú lọ ló ń bí lè nínú. Dákùn ha, gbìyànjú, kò bọ́rùn náà tó mẹ́rin náà. ونحن أقبلنا يا ليتنا تبنا wọ́n mọ̀ sàárì wa kalẹ̀ wà náà máa túnmínà bọ̀ àwọn òtúbá fẹ́ẹ̀ bá sì túbá wà lọ́ọ̀hì kò túbó ti lè ṣe ọlọ́run ọba tó tọ́lọ̀wọ̀ lè torí ẹnẹ́bí sọ̀rọ̀ ẹnìkan fún wa tọ́lá lè wà lọ́sàn apààyàn ó sì pa èèyàn títí títí títí ó sì pa èèyàn di mọ́kàndínlọ́gọ́rùn ẹ̀wù ìkà kéèyàn máa pààyàn ó ó di méjì ó di mẹ́ta bíi mẹ́wàá bíi ogún bíi ọgbọ̀n bíi àádọ́ta ọgọ́ta àádọ́rin ọgọ́rin àádọ́rùn tó sì fi wá di wípé ọgọ́rùn di ẹ̀yọ̀ kan èèyàn lọ́pàá. ìgbọ́wọ́ di ọlọ́wà ògbà ah, mẹ́bá níyàn ń pààyàn láyé àti tíráì ṣùgbọ́n sọ́nà ní ìsàfún ìdìkúrò òun ta lọ́wọ́ lọ bá ẹnìkan tó ń lò sáfà ọkùnrin ó sáré pé máa ń ṣe lọ́nkọ̀ máa gbégbé sáfà òun iṣẹ́ tó máa ń ṣe sí apààyàn ni ó ti pààyàn di 99 ó wá fẹ́ tí wá ṣé lọ́n tiẹ̀ lé gba tútú bá rú ọ̀ náà tútú bá rú rẹ̀ bọ́lọ̀ bá ń da dúdú bá ojú ẹ̀kọ́ lé jáde ẹ̀ o ó ti dà wàá sì wọ́n náà fún wọn nìyẹn a kún máa jẹ́ ẹ̀sẹ̀ yẹn lọ ọba tó sọrí jẹ náà kalẹ̀ ọba tó wá àwọn jẹ̀dẹ̀ èèyàn tó pa ẹ dákun má jẹ́ àṣẹ àbòsí tí irú wa yìí bá gbọ́ tó bá yẹ fáwọn àlàní náà inú náà lábì síbẹ̀ ní àdúrà ẹ̀kọ́ kódà bọ́ bá pa èèyàn ẹlòmíì nínú wa á ti máa wá bá ti pa òun náà ó tún pa tún ìbànújẹ́ ẹkún ọ̀tún pa àyàn bá tó dé. ìwà ọ̀gá oṣù ti pẹ́ lòmíì ó sì lóun ní ṣiṣẹ́ yìí máa wà lọ bá ẹnìkan tó ń jẹ́ àfẹ́ lótìtọ́ ìyàfà iṣẹ́ báyìí ló máa ń ṣe wọ́n ti pa àyàn ó tó bẹ̀ nìkan lẹ́yìn láìpẹ́ ìkan tó tún lọ́lọ́run níbo ó tó pa á òun wa ń bàjẹ́ sọ́lọ́ ń tẹ̀lé ṣàforíjì fún ọba yìí àbá ní mọ̀nàkà àforíjìn ọlọ́run tóbi jù bá ń lọ ọlọ́run foríjìn ọ ṣùgbọ́n tó bá ara foríjìn ìlú ibi tó ń wà tó ti ń pa àyàn bí adìẹ ìjẹ́ni kan òbí ọlọ́wọ́ rẹ̀ wò ó kù mẹ́ ó kù mẹ́ torí pé àwọn kékeré ìlú bá da fẹ́ yọ pa àyàn bá náà náà ti pọ̀ ń ní nàìjíríà ìtẹ́nìkan lọ́wọ́ ọkọ̀ ọjọ́ mọ́ dùn ń pọ́ dáa pardon ni wọ́n fi gbé ń tàn jáde kúrò lẹ́wọ̀n executive pardon wọ́n parí o àmì tó yẹ pé ẹ̀mí èèyàn kódà kò wúlò tẹ́mi àjẹ ẹbí pápá jẹ tán ẹ̀jẹ̀ lẹ́yìn ìlàtọ̀ wọ́n á pa owó yọ̀dẹ̀ àkútà gbogbo kódà wọn ní òkú ẹ̀ ọlọ́mọ fẹ̀mí wa lé wọn lọ́wọ́ ẹ wá dákun. ẹmọ́ ìdàjẹ́ ibi tó àti lọ padà bọ̀ rẹ̀ o àfáà ní pé kò sí wàhálà ọlọ́run gba rẹ̀ túbá bóò nípa ẹ̀mọ̀ ṣùgbọ́n ó kú olú yóò máa lọ ló bá sì fi ìlú ẹ̀rọ ọlọ́run ara ẹ ń lọ lójú ọ̀nà ẹ̀mí rẹ̀ tán pé mo fẹ́ yẹn títàn torí mú kúmọ̀ náà ló mú bọ́ọ̀dù àyà ìsìnà ọtí ìdó ìṣe náà ló túbá àánú ọlọ́wọ́ lè ọba ẹnu ẹnìkan ọ̀gbá wọn àbúyà láyìíyá ẹnìkan dá ní ẹnìkan ọlọ́wọ̀n ní fọ́rí ẹnu ẹnìbọ̀dì ọ̀gbá àǹfààní kámọ̀ ní pé bọ́ ọba wá lóò ní dọ́kọ̀ lóò ní ikú ọba ọ̀rẹ́ ẹ̀rú yàrá ìtàn náà Ẹ̀wẹ̀ ẹni ńlá ikú gbé gbogbo ti dé báyìí. Àwọn màláíkà ìyà ní ti kọ́kọ́ sọ̀kalẹ̀ pé ìyà ọwà ìṣẹ̀ jẹ ìyà ọgbà búdó sí. Àwọn ńlá wọn bọ̀ wá nú ẹ̀mí rẹ̀ ká máa mú lọ sánà. Torí tí màláíkà kú bá ti gbẹ̀mí tán, àwọn kan ní máa dà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀. Àràdí ìsìtà ká bí lóde. bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́kà àkẹ́ náà dé yà àfi lórí oṣù túbà náà tó bá di dragon tí a sì máa wọn kí àbá sì máa wọn rè àánú ọlọ́run tó di yẹn àánú ọlọ́run tó kíni ó tóbi ẹbí wọn ti fà á mára wọn lọ́wọ́ ọlọ́run ní kò sí ẹlẹ́wọ̀n ìlú ibi tí ń lọ ẹ̀wọ̀n distance tó wà bẹ̀. distance tó bá jìnnà jù tó bá kéré jù ẹ̀ka mara bẹ̀. títí ń bọ̀ distance tó kiri kò tí ì pọ̀ ibi tó ń lọ sí jìnnà ó túmọ̀ sí kò tí ì pọ̀ olùbù ara rẹ̀ yẹn bù. kiri ó ti jìnnà ó ti súnmọ́ ìlú àwọn èèyàn rí ẹ̀ka para ọlọ́run ní ibi títí ń bọ̀ kó máa jìnà ibi tí ń lọ máa súnmọ́ nítorí àánú ọlọ́run ilẹ̀ bá fi nǹkan sún ibi tó sì ń fi ń bọ̀ sí ń jìnà nítorí pé ọlọ́run fẹ́ ṣe àánú rẹ̀ ta ló sọ fún ọpẹ́ lòun lè ṣàánú rẹ̀ nítorí o bùkátà sí ni pé kó o ṣe kí ni ó tú bá kò bọ́ ọrùn náà wọ́n bẹ́ náà. ونحن ما كنا يعلمنا من قبل àfáàní pé kúbúrúnà túbùnà wọ́n ti kó sáré kalẹ̀ mítàlùkù ọ̀pọ̀lọpọ̀ ti túbà yáàlẹ̀ ìtànà tóbìnà ìbádá aká túbà ọ̀ ìbádá aká ṣe kí ni mẹ́rin kọ́ bẹ́ẹ̀ lè àádọ́ bẹ́ẹ̀ síwájú kan tó kọ́ sáré fún wa àtẹni ọkọ léláyé àtẹni tí ọkọ léláyé wọn kọ́ sáré bọba lọ kọ́lé wọn jẹ sáré fún bọba lọ kọ́lé wọn jẹ ọjáde inú ẹ wọn kọ́ sáré wọn máa ní hayatu dunya. gbogbo tí ń dára mú táàbí ṣe tọ́lọ́ kò ju lọ ẹ̀rọ gbogbo adùn tí a ní bẹ láyé àti ìṣẹ́mí rẹ̀ kò jẹ́ nǹkan kan bí ọba ṣe adùn ẹ̀tàn ẹ̀tàn ní ẹ̀tàn ní má jẹ́ kí ayé ọ̀tàn ọjẹ kí ikú wá ká aburú mọ́ ọ lọ́wọ́ ọwọ́ tán sórí aburú òfò ní ẹ ọlọ́run níjà bá wọn ṣòfò wọ́n bọ́ ọ̀rùn wọn náà tó bẹ̀rẹ̀ náà wà náà ọ̀nà wọn náà yára سبحانك اللهم وبحمدك ان الله خيرا جزاكم الله